ẹ kẹsàn án ẹsẹ̀ kò dédé àsìkò yìí jákèjádò àgbáńlá ayé tẹ̀tí náà fàní láti máa wo ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sí ti gbọ̀nyìn láti ìkànnì yìí olùṣọ́lá oyè nẹ́kan ló ní ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó sọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pín iná fún orílẹ̀-èdè olómìnira Niger bí wọ́n ṣe gbẹ́sẹ̀ kúrò àti pípàṣẹ lórí àtúnṣe àwọn ẹnu bodè orílẹ̀-èdè wa Nàìjíríà sí orílẹ̀-èdè olómìnira Niger ìjọba orílẹ̀-èdè yìí ti sọ wípé àwọn ò ní kọ́bọ̀ ilé ìtàn wọn yóò san fáwọn ajínigbé tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Kaduna bí àwọn ṣe ń bójú wò àti gba eléyìí àti gba àwọn ìlànà tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe wọ́ ẹni tó jẹ́ aṣáájú Miyetti Allah lọ ilé ẹjọ́ òun náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rúnú hàn lórí bí wọ́n ṣe wọ́ aṣáájú wọn lọ ilé àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers ni wọ́n ti rí agbárí orí ìkan nínú àwọn ọ̀gá ọlọ́pàá DPO eléyìí tí wọ́n ṣekú pa lọ́jọ́ kìíní àná àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti rọ́wọ́ tó àwọn afurasí ajínigbé alọ́nilọ́wọ́gbà mẹ́ta kan eléyìí tí wọ́n ṣekú pa ẹni tó jẹ́ ìkan nínú àwọn àwa ọkọ̀ ọ̀kadà ní ìpínlẹ̀ Kwara wáyé ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́rú Wednesday òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní pàṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pín iná yún náà mọ̀nàmọ́ná padà fún orílẹ̀-èdè olómìnira Niger èyí ló ń tẹ̀lé àṣẹ ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tí ó pa bó sì ṣe sọ wípé kí wọ́n ṣí àwọn ẹnu bodè ilẹ̀ àti tòfurufú pẹ̀lú orílẹ̀-èdè olómìnira Nìjẹ̀ tí wọ́n súnmọ́ wa bá ò bá gbàgbé ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2023 òun náà ni orílẹ̀-èdè Nàìjíríà dáwọ́ ìpèsè iná mọ̀nàmọ́ná dúró fún orílẹ̀-èdè olómìnira Nìjẹ̀ bákan náà tí wọ́n sì ti ẹnu bodè ilẹ̀ wa pamọ́ èyí wáyé gẹ́gẹ́ bí àṣẹ ilé ti àjọ ECOWAS tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága àjọ ECOWAS òun náà ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè fìyà jẹ orílẹ̀-èdè olómìnira Niger látàrí bí wọ́n ṣe gba ìṣèjọba lọ́wọ́ ààrẹ tí ń bẹ́ẹ̀bẹ́ẹ̀ yun Ahmed Bazoum láti ọwọ́ àwọn ológun ní oṣù keje ọdún 2023 tí wọ́n sì kọ̀ láti ṣe ìdìbò títí di àsìkò yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà lọ́jọ́rú wednesday àná ni wọ́n ti fẹnu wípé àwọn ò ní san iye kíye kan títí dórí kọ́bọ̀ tó kéré jù lórílẹ̀-èdè yìí láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ èyí tí wọ́n tó ogún ó ní ọ̀ọ́dúnrún níye two hundred and eighty tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ kan ní agbègbè kúrínga níjọba ìbílẹ̀ kúrínga òun ní ìpínlẹ̀ kaduna ìjọba orílẹ̀-èdè yìí òun náà ni ó sọ wípé àwọn ṣetán láti gba eh, ìrànwọ́ èyí tí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣetán àti ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ lọ́nà àti gba àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ láti gbógun ti àwọn agbésùmọ̀mí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yìí ló sọ wípé òun ò ní fàyè gbà láti máa san owó ìtúsílẹ̀ ìyẹn tí wọ́n pè ní ransom fún àwọn agbésùmọ̀mí nítorí pé àìtẹ́yíká òun náà ni àfọwọ́bòó ẹni tó ní jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀‐èdè yìí Muhammed Idrisi ló jẹ́ kí èyí kó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ ìṣàkóso orílẹ̀-èdè yìí ní ilé ìgbé ààrẹ lánàá. bí ìjọba orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe wọ́ ẹni tó jẹ́ àṣáájú àwọn ikọ̀ agbésùmọ̀mí kan tí ìjọba pè wọ́n gẹ́gẹ́ bí agbésùmọ̀mí yòòhùn tí orúkọ rẹ̀ jẹ́ Bello Bọ́déjọ tó jẹ́ àṣáájú àwọn Miyetti Allah Kauta Ore lọ sí ilé ẹjọ́ Bọ́déjọ yìí òun náà ni ó ti wà ní àkóló àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ láti oṣù àkọ́kọ́ ọdún tá a wà nínú rẹ̀ yìí mẹ̀yẹ́tì àlà òun náà ni wọ́n rọwọ́ tó ní agbègbè kan ní ìpínlẹ̀ Nasarawa ní bí ọjọ́ mélòó kan sí ìgbà tí ó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tó pè ní ẹgbẹ́ fìjìláńtẹ́ kòngíyá ní agbègbè láfíà níbi tí eh, ó ti ṣe àgbékalẹ̀ àwọn ikọ̀ fúlàní kan tí wọ́n lé ní ẹgbẹ̀rún kan ó dín díẹ̀ ní ìgbà ní ọjọ́ kẹtàdínní ogún oṣù kínní ọdún 2024 tó sì bẹ̀rẹ̀ sí ní há ìbọn lé wọn lọ́wọ́ lọ́nà àti ṣe ìkọlù àti máa da ẹran pẹ̀lú àwọn nǹkan ọmọ ogun wọn ní ìlú Nasarawa ọ̀hún lẹ́ẹ̀ náà ló fi mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé ìgbésẹ̀ láti rọwọ́tò èyí ló lọ ní ìbámu pẹ̀lú ẹni tó jẹ́ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ Lateef Fagbemi agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè yìí níbi tí ó ti gbé ẹjọ́ òun náà lọ sí ilé ẹjọ́ níbi tí adájọ́ Ekwon tí ó sì fún wọn ní àǹfààní láti jẹ́ kí bódéjọ yìí kó wà ní àkólò wọn fún odindi ọjọ́ márùndínlógún lẹ́yìn ìgbà náà tí wọ́n tún béèrè fún àǹfààní míì títí ó fi wà ní àkóló wọn wàyí òun náà ni wọ́n ti wọ́ lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìdàlúrú àti ìwà àgbésùnmí lórílẹ̀ nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers òun náà ni wọ́n ní àwọn ti rí agbárí òkú ìkan nínú àwọn ọlọ́pàá ilé tí wọ́n ṣèkọlù sí pàápàá jùlọ ní ọlọ́pàá DPO èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Bako Agbashin èyí tí àwọn tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ti gift ọ̀pára tó léwájú wọn tí gbogbo èèyàn mọ̀ sí tú bàbá tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún 2023 àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún náà òun náà ni wọ́n ṣe ìkọlù sí àgbàṣemìyé ní agbègbè ìjọba ìbílẹ̀ àwòdà ní ìpínlẹ̀ ọ̀hún náà tí wọ́n sì fẹsẹ̀fẹ́ ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2023 ìpani tí wọ́n pa DPO yìí òun náà ni wọ́n sì ju àgọ́ ara rẹ̀ síbì kan tí wọ́n sì gbé sí orí ẹ̀rọ ayélujára ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà Grace ìrìngì kòkò náà ló ṣiṣọ́ lójú eléyìí wípé ìtẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí ní ọjọ́dún Wednesday náà ni ó ṣiṣọ́ lójú rẹ̀ ní ìlú Port Harcourt wípé àwọn ti rí agbárí DPO eléyìí tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Ògùn ní ọdún tó kọjá. ọwọ́ ṣìpọ́n àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ló ti tẹ àwọn ògbóǹtarìgì alọ́nilọ́wọ́gbà agbẹniṣòwò eléyìí tó ṣekú pa ìkan nínú àwọn awa ọ̀kadà ní ìpínlẹ̀ Kwara èyí tí wọn tí mọ orúkọ rẹ̀ ní agbègbè Oko ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àgọ́ arákùnrin tí ń wọ ọ̀kadà òun náà èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní musibau aliu òun náà ni wọ́n kéde wípé wọ́n ń wá láti ọjọ́ ẹtì friday ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún ṣùgbọ́n láti ọwọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n tí wọ́n padà wádìí láì tẹ̀ tí ìdámọ̀ ní ọjọ́ àìkú sunday ní agbègbè kan tí wọ́n ṣiṣọ́ lójú rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé musibau yìí òun náà ni wọ́n ti yọ ọ̀nù ọwọ́ rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà ara nínú ara rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun òun náà ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní wá gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ mọ́lẹ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn awọ̀kadà níbi tí ó ti ń ṣiṣẹ́ òun náà ní agbègbè alóore ìsàlẹ̀ bani ní ìlú ìlọrin ìyún malam gafari imam òun náà fìdí ìṣẹ̀lẹ̀ òun náà múlẹ̀ ní ọjọ́ sátidé àbámẹ́ta níbi tí ó ti sọ pé àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ kófìrí rẹ̀ ní bí nǹkan bíi aago mẹ́fà rọ̀lẹ́ ní ọjọ́ ẹtì Friday ọ̀hún ẹ̀wẹ̀ àwọn ọlọ́pàá náà ló ti wá rí àwọn eléyìí tí wọ́n ní ó ṣèṣe kó náwó nínú ìkọlù àti ìpa tí wọ́n pa arákùnrin ọ̀hún náà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara náà ìyún tó ń ìjìrẹ́ Adéyẹmí fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ tó sì sọ pé àwọn afurasí tó náwó nínú ìwà aláàbẹ̀ náà ni wọ́n ti rọ́wọ́ tó ẹ̀yin ará kì í dùn púpọ̀ sókí báyìí náà ní ọbẹ̀ ògè ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní ju báyìí lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí i àti ètò wa lọ́lọ́kan òjọ̀kan láti máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two la wà níbẹ̀ fún ìpolówó ọjà ẹ lè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí kí a tún máa lọ ìjà gbọ́ kókó onúre náà lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti padà fi àṣẹ lẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa pín iná mọ̀nàmọ́ná fún orílẹ̀-èdè olómìnira Niger bí wọ́n ṣe pàṣẹ kí wọ́n ṣí àwọn ẹnubodè orílẹ̀-èdè wa tó pààlà pẹ̀lú orílẹ̀-èdè wọn. bákan náà ìjọba orílẹ̀-èdè yìí ti sọ wípé àwọn ò ní kọ́bọ̀ eléyìí tí àwọn yóò san láti fi gba àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kaduna àwọn ọmọ ẹgbẹ́ mẹ̀yẹ́tì yálà ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rúnú hàn fún ìjọba bí wọ́n ṣe wọ́ aṣáájú wọn lọ sílé ẹjọ́ àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers ti rí agbárí DPO eléyìí tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ nínú igbó bákan náà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara òun náà ni wọ́n ti rọ́wọ́ tó àwọn mẹ́ta eléyìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu arákùnrin kan tí ń wa ọ̀kadà ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì yọ ẹ̀yà ara rẹ̀ lọ ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní jù bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán níyì Olúṣọlá oyè nẹ́kan ló ti múre náà wá sí etí ìgbọ̀nyìn àti sójú ìwòrán yín ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá ẹ̀mọ́ yáṣẹ́ rẹ̀.